finish admiring your tummy, please, madam, put off the light. <coughs> Is that all you can say? Ah, what else do you want me to say? Please, I've had a very busy day. All I want to do now is just sleep. Please. Look now, the baby is moving. Hey, eh, you can feel it. Alfred, please, come on, come and feel it. It is your baby. Is it not? I don't have any desire to feel any crawling or shifting, baby. Please allow me to sleep. Okay. That is how you feel. But this is my night to... Oh. <coughs> I did not come in here just to lie beside you and watch you sleep. you carrying a nine months old pregnancy? Does the fact that I'm pregnant stop me from having feelings? Something is wrong with you. And you? You're a boost man. Let me I'll rape you. Alfred. I'll rape you. I'll rape you. I'll rape you. I'll What's Wait, wait, wait, wait. What's the meaning of this? Eh? not healthy. Making love to a woman who is as pregnant as you are, we could damage the baby. And who made you a gynecologist? Eh? Listen, the doctor said that it is perfectly healthy. See, the doctor's wife has never been pregnant before. All he knows how to do is poke around other people's wives and put wrong ideas in their head. <laughs> and all the ideas right inside my head now are the right ones. Come now. Let me show you what a pregnant woman can do. Eh? I have all the Just come. Let me show you what the pregnant Nkechi can do. Eh? Alfred, come now. Alfred, come. Come now. Alfred, Why? please. Why? I love you. Mm, I love you. Please, please. One day. What are you talking about? piano ezigbo di m my husband I am not hearing what I'm saying. Shola, baby. I'm <laughs> not bad. <laughs> Oh! That's labor. Eh, Please, baby. Let me take her to the hospital. Yeah? And where do you think you're going to? Ah, ah, did you hear that Shola is in labor? Eh. <laughs> it is this night that you and your Shola have chosen to be in labor. Eh? My night? Don't be stupid for God's sake. And what about me? Am I not also pregnant? But you are not yet in labor. Yeah? See, Ekaite is at home. She will take care of you, okay? Just try and pray for her. Eh? Try and pray for Shola, please. Pray? Was I there? When you were making the baby. Please, eh? please. Izoromuno, okay, kwa. Hey. Beautiful girl, see. See, please, let me go and take her to the hospital, okay? No, no. for! Ewu. Lel, le po to shagbaji. Ewu wa yen po aga e. Yeah, yeah, yeah, yeah, yeah, eh. Garacha badangata. a little complication. Complication? What complication? Breached birth. I don't understand. I don't understand. The child is not coming out um, with the head, as is usual, but with the legs. Abasembong. Eh? That is always my own case. Eh? All my things always turn upside down. It's alright. We can get out the baby, but it will have to be through CS. What's CS? Caesarean section. Caesarean? We have to cut her to bring out the baby. Actually, it's the safest way to deliver. Um, but you'll have to sign one or two papers for me. Follow me. The baby is coming. what do I do? The baby is... Take my phone. Call out your brother. Your stupid brother. I Auntie Kechi, think Kechi, the baby. I think Kechi is in labor. What is it? Alfred, what is the problem? Huh? My wife has gone into labor. Of course. Your wife is in labor. Not Shola and Kechi. Oh, all right. Your second wife? First wife. I married Shola because they told me that Nkiti is not going to bear children. Unfortunately, both of them got pregnant at the same time. <laughs> Fortunately, Alfred, fortunately, children are a blessing from God. If your wife is in level, I mean, you should try and do something about it. <sighs> Hello? Ekayete? Yeah, just put her in the taxi and bring her here immediately. Auntie, he said we should come with taxi. By this time of the night, give me that one. No, no, no, no. Hello, friend. Chineke kpọkwa arụ ahụ. I said go punish you. Get him now. So, it is not your salon that is good to take to the hospital with your car. Eh? Oh, me, Nkechi to come down with a call taxi. oh, Alfred! Hmm. Àwọn tí àwọn Yorùbá ní dájẹ́ oh! If I don't see you here in the next ten minutes, eh, eh, hmm, to God, I will deliver this baby in the toilet. Then you for that. Um, doctor, please, um, you have my permission. Go ahead. Eh? Go ahead. Let me go and bring her. All right. Let me I'm not this thing. Uh, um, nurse, please. We, we have some, I have a woman. A pregnant woman in my car, please, please, please, come and help me, please. Please, please, she's in labor. Please. Is that not the man we just took his wife into the air? I'll see you again. Ha. Did you force you to open your legs for me? Don't mind. Now with him, eh? Don't mind. Madam. What is this? Hello, Fred. Eh, Madam. Ah, ah, ah! Do you realize your condition? Sit down. Hello, Fred. Madam. Madam. Oh, Alfred. Are you Mr. Alfred? Yes, yes, yes, yes, of course. Okay. Dr. Godspeed said I should handle this. Please, please. No? Yes, doctor. Take her into the delivery room too. I'll be right there. All right, doctor. easy, easy, easy. Don't worry. She will be all right, okay? Alfred. I told you everything will be alright. In fact, you have a strong woman in there. We didn't even have to go through the CS anymore. She delivered normally. Oh! My father, thank you very much. Thank you, Lord. How is she and the baby? Yeah. Babies. Yeah? Babies, Alfred. Congratulations. Your wife just gave you a set of twins. Boys. Hey, eh, fine, fine. Oh, doctor, you're here. kidding sir. Evil, my You can't believe this. Believe what? You did a scan on Mr. Alfred's wife. Yes, yes, yes. I saw it, but it wasn't one as the scan showed. Okay. But two. Two? Congratulations, Mr. Alfred. Your wife just gave you a set of twins. Boys. No, you didn't, my dear. His wife number two just delivered a set of twins, boys. Oh, Lord, no. Anyway, when he fully recovers, bring him to my office. Okay, Aha. Uh-huh. How are the children doing? Oh, they're just fine. Ah, I've not seen a header set like that before. Okay. He must be a strong man. For where? God loves you, for the kids. Don't worry, it's gonna be okay, okay? Pull yourself together. It's gonna be alright. Where does one start? Clothes! I've been buying girl things in this house. Mm, me too. Mm. And this time around, I am not going to Yaba again. I am heading for Mother Care. Mother what? to buy cloth for four babies? Yes. Uh, are they not your children? Look, oh, if you think my babies will wear okreka, hmm, you are joking. Oh, Timon Don't mind him. When he was disturbing somebody every night, didn't he know the consequences? Please. Alfred, how do you want her to carry both babies? Eh? Let me just hmm. tell you, this is not the case of I am a man in this house. You will have done yours. I think I've done my part by making the babies. The rest is for you to do. Hey. Yes. <laughs> so what is this? Division of labor. Hey. Eh. Oh, Timon Kankan. Look at him. Lemepale. He makes the babies. We carry them for nine months. And also train them. Don't mind him. You can say whatever you like. If you don't mind, I have some jobs to do. Brother, you didn't see him before. Uh, ah, yes, you can wash it. What about the money for the baby's clothes? You have not said how much you need. 100,000 naira. Hmm? 100 what? 800,000. Uh-uh. Ah, ah. Do you know how much a diaper cost? Hmm. Nah. Eh, forget it. Forget it. Have you considered handing the children over to the government? Ah! Talking, Alfred. Yes. Did the government make the babies for you? Mama, Contact me! Oh, mom, hey. Please, wait, wait, wait. Don't start this morning, please. Mm. We continue the discussion when I come back from the office. Eh. Ẹ̀gbọ́n kan tó ń sọ government. O eh. ti mọ̀ kọ̀wé. why do wá bá mi ìbàlẹ́ ni. Má fún mi lówó. Wàá gbà.

ibo <laughs> tó dà gbogbo yín ibo kankan ni yín jàre lẹ where are you coming from. Hey, Mama, how am I doing now? Ah, we are fine okay. and what breeze have blown you to this place today. oh yes the wind of good news. Eh, yes. good news. Yeah. Eh. Yeah. eh. eh what is the good news now? Ah, uh, Mama, it's not what we still standing. Yeah. yeah. We are what? I'm ready. How are you going to do that? I hear me. There. You are welcome. Come inside. I'm ready. Don't go. Don't go. Say, sit down. Eh, you said you wanted to tell me something. Yes. Eh, Shola has given birth. Eh? Are you sure? Yes. Hey! Average Shola. <laughs> yes, the day before yesterday, she gave birth to twins. Twins? Yes. Ìbejì. Two boys. Hey! I am yóò já. Oh, hey. I am yóò já láti bíbejì o. Epo ń bẹ wá ń bẹ o. Epo ń bẹ wá ń bẹ o. Epo ń bẹ wá ń bẹ pẹ́ ọba mímọ́ kábíyèsí arábátá ribiti àribiti rama mo dúpẹ́ lọ́wọ́ yín ṣọlá ọmọ mi bímọ alálàáfíà mo dúpẹ́ gan. Uh, Isaiah should come and let you know she needs somebody that will be be with her to take care of the baby. Immediately, Jamalo. Uh, eh, no, Let's go. I want to go to. Alfred, didn't I tell you? When you came to ask for my daughter hand in marriage, I told you she was very fine. Eh? very fertile. ṣé is ìsọmọ my gbé ìbọn máa <laughs> I told you that Ṣọlá will give you plenty children joko amada mo ń bọ̀. Alfred Alfred Alfred Alfred Alfred Alfred. You say you once became a friend, but instead, our children you come get. How are you? And Welcome. you want. What brings you all the way from Lagos? Ah, good news, uh, good news. It must be serious. Yes, yes. How is my daughter. Uh, it's because of high. Uh, is it all right? no problem. Uh, eh, it's all right. She has uh, delivered, yes. Delivered? She has delivered. No, delivered. You're home, Twins, two boys. Hey. Ejima. One time. Ejima. yes. <laughs> God. hey! God! They said I will never be a grandmother. It's a lie. They said Nkechi, my daughter, will never give birth to a child. Ah, shame, where are you? eh, shame, where are you? Ome <laughs> Omeworomnya o. Hey! ome Omeworomnya. Hmm? Alfred. May God bless you. Oh, Alfred, may God bless you. Mom. Bless. Eh? God has embarrassed me with this with a lot of blessings. I mean, what other blessings am I looking for? In fact, eh. this is the best thing God has done since the death of my eh, yes. husband. Eh? Eh, Mama, um, she will need somebody to take care of her and the baby. Immediately. Immediately. In fact, come in and rest your leg while I put things together so that we'll start no, going. Excuse me. Oh? No, no, no, no. It's a long journey. We don't have to go now. Ah. Yes get everything prepared. Tomorrow morning we go. Uh eh? -huh. Yes. Hey, Alfred, welcome. How can God, how can God give me this kind of blessing at this kind of time? I love Fred, I love Fred, I love Fred, I love Fred, I love Fred, I love Fred, I love Fred, I love Fred. You say you want to be king, I love Fred, but instead, my children you come get, I love Fred, and not be one, and not be two, and not be three. Now four you come get to, and not be one day. and no be No be tree. now four you get. Congratulations. Gbowó ẹ̀ ló dé. Madam, how much is this? How much is it? How much? Hello, ni? It's two hundred naira. Eh, hello, wá ló How much do you want? We said four hundred naira. Ìwọ pẹ̀lú ta ni? Àwa ṣèrè ní ẹni. You said 400 naira. I said I was going to give you 200 and I've given you 200. Ah, madam, we said 400 and you agreed on 400 naira. Oh, you want to cheat me this morning, Abi? Orí ẹni ò pé lọ́rùn ẹ̀. May pluck out your eyes from the socket and give you to eat. I should give you 400 naira. Allah, Alakori. If you don't want the money, go to the judge and give the money to that beggar. Eh. Ṣọlá! Shalom. Shalom you. Chalaniyo. Alfred, Alfred, Alfred, Alfred, Alfred, Alfred. You say you want to speaking, Alfred, but instead, my children, you go get yes, Alfred. And not be one, and not be two, and not be three. Now from ah, one get to I and not be one, eh, and not be two. no be tree na four you get congratulations. ìyá abẹ́jì dá o. ọmọ yìí fún where is ìyá abẹ́jì. mama i don't understand that language. you don't understand the language. the language is simply Yoruba and it means where is the mother of twins my daughter a woman that is really a woman. okay mama. Shala. ṣọlá kẹ́hìndé. ṣọlá o yọmọlẹ iṣẹ o. èèmọ olúwàbí. mama those babies are not your daughters they are mine. what is that. mama they are my babies. Ah. Ah. Ṣọlá Shala. Sọlí baby, Let lẹ́jàre my dear. Shola, why are you looking very skinny? Mommy, ah, me skinny. For sure. Mm. Uh-uh. Are they not feeding you? Okay, there's no problem. I am here. I am here to take very good care of you. Mm. Mami, mo ti fi si gan lọ. No, listen, Jerry, my dear. There. Yes, ma. Uh-uh. Uh, and what is this I'm hearing about uh, the baby's not being yours? àwọn ọmọ Nkechi Lele, mm. ẹ she gave birth to twins too. what rubbish irú process wo nìyẹn ẹ alfred yóò dé sọ fún mi náà. mami kì í ṣe. it don mean that you gave birth to twins that's all. eh, mami my babies are inside Eh, àwọn ti Nkechi lélẹ̀ àbẹ́yìn náà rí mọ́ ṣe dàbí àfihàn òyìnbó ni. Hmm? now we know that every woman is a complete woman lọ bá mi gbé báàgì mi. má mi ṣó ẹ wá wọn ọmọ yìí jọ. mystery that is taking place. mo gbé mo gbé báwọn ọmọ yín. gọ́ngọ́ jẹ́ wọ́n dàbí ààfin. Alfred Alfred Alfred Alfred Alfred oh. Alfred Alfred Alfred. You say you once became all a friend, but instead a children you don't get all a friend. You want and not be two, and not be three. Now four you come get the and not be one. Ẹ ká ìdè o, before you do anything, go inside, look inside my bag, eh? You will see a eh, safety pin inside bring it for me i don't understand this thing there is no place here that one can tie this modern kini kí ló kò síbi téèyàn máa lè so papọ̀ ń bí. mama let me help you. mama these are not uh, nappies they are pampers you don't tie them let me show you. láyé gẹ́gẹ́gẹ́ ọwọ́ ẹ̀ kúrò you want to help me yẹn mi listen i have one as big as you are and I know you were not there to help me tie a napping when I had that. Fair enough, bastard. Wow, wow, wow, wow. Ikechi, here, man, You are insulting me. Eh? Oh, Mama. Oh, Mama, how do you know what is an insult in Igbo? Eh? You don't understand the language. Because I don't understand Igbo. You think I would not understand an insult when I hear one? Nkechi, whoa, it is your mother that you are insulting ìyá tó bí yàrá ìyẹn ló ṣẹ̀ṣẹ̀ fún mi. mama my mother does not come into this. Eh. she has not done anything to you. olùṣọ́ lórí búṣọ alákọ̀ọ́rẹ́ ọmọ kàtá i don't blame you ankese i don't blame you why won't you have mouth to talk two years ago in this house nkeshi you could not open your smelly mouth to talk when there was no cry of a baby in this house nkeshi you could not open your smelly mouth to talk olóṣì ìṣòro ẹ̀ lànà ń bú mi kò ní dáa fún ayé ẹ̀. God will punish you olóṣì alákọ̀ọ́rẹ́ ọmọ kàtà òsì tí ò lẹ́kọ̀ọ́. Ah, ah. What is going on here? Mami. Bíbí What is all this shouting about this? Mo ní kò Can you imagine Nkechi insulting me? ah, Nkechi ìwọ olóṣì ni ẹ́. Olórí gúúsù alákọ̀ọ́rẹ́ ọmọ kàtà ni ẹ́. Nkechi. Did you insult my mother? I beg your pardon. You heard me. What kind of question is this? And who is asking it? Shola. So, to help someone who does not know what she was doing, put a pamper on a baby is now an insult. Nkeshi, eh? Hmm? you are calling me an illiterate. Ah, Shola Shola! What did you not see me? You allow this woman to insult me. Ah, uh, Nkeshi. Nkeshi, it is your father. Your father, father torí pé tó bí bàbá bàbá bàbá ẹ̀ ló Nkechi, I will take every other thing from you, but not you insulting my mother. Ma bú ìyá mi, mi fi ìyá mi kẹ́yìn. Warn her to take her wide mouth and sit on it. How dare you say that? What's the shouting for? Eh? Is this a marketplace or what? I started hearing your voice from the gate. Mama. Nkechi. Oh, oh. mama, mama. Chukwu Aloka. No. Your husband gave me the good news and I said I would come immediately. Nwan Chukwu Aloka. Oh, chukwu Aloka. No. Ewo. That must be my grandson. Hey. Ew, ew, ew, ew, ew. Hey, Arode. Take your hands off. Lushi, my grandson. Does this beauty looks like your your your crayfish so-called Abino child? can your daughter give birth to this kind of beautiful child? Show your money. ọmọ yín. Nkechi is this not your baby? that baby is Shola's baby. Eh. she gave birth to twins too. and Alfred did not tell me. Alfred. Mama. why didn't you tell me? Eh? You did not allow me put in one word. It's all about happiness. That's no problem. All about happiness. No problem. Oh my dear, how are you? Oh, na ke nwe ka. Emu ka anya ha. Daddy plan, daddy plan don't man. Oh, you want ba ba je je. Daddy plan, mama come come. Oh, yes, you need plenty wèrè alákọ̀rí àgbáyé òsì olè ó ti dé àjàkúta má bomi wò má tẹ́lẹ̀ yìí come here? useless girl. Possibly. Will you come here before July will scatter your face this morning? Oh, no, go and pour water for me. Let me bath these children. Yes. Quick. Hey, hey, hey! Come on, come here. So, what am I doing here? It seems something is wrong with you. So, what have I been doing here? Admiring the passage, eh? Come on, will you go and boil water for me? I'm no fear. On your mouth. You what? Stop there mo ní kò kúnlẹ̀ ọ̀yá kneel down olóṣì ààrẹ where are you going. to fetch the water. to which boil water? the water. who sent you. Bo, I give you five minutes. Five minutes to go and bring that water, otherwise I will show you that I'm an Ijebu woman. Hey, hey, come back here. Go and try it. I said try it. If Amadiola does not twist your neck, Turn it right round. Show you your hands. Then I am not forgiving. <laughs> Hey, hey, hey. Hey, hey, you are looking for my trouble this morning. Ìyẹn ni? Come. Who did you just hiss at? Mm-hmm. You hiss at me. Uh-huh. May Mary scatter your entire village. And may has destroyed your generation. Eh? Ìyẹn mm-hmm. ni olórí buṣọ́ ni Ya àgbàyà ya àfiwé burúkú ẹni tí ò lè gbé ilé ẹ wọ́n ti ṣe fè ó lè gbọ́ kò lè yé eyín olóṣì ni ẹ. ó tó ń anụmanụ ị na-adị ka akpa agara egwu ekweghị ịgwa m okwu ọnụ What did she say? Don't understand Igbo. Igbo she January. How are you asking tá, tá, me? What is the meaning of this? Eh? That I cannot rest. I cannot rest in this house. I can't rest for you. What is the problem? I, I get it. Is it bad? Brother, I can't rest. I can't get it. I can't get it. Brother, I can't get it. Brother, I can't get it. Brother, I can't get it.

Alfred, Alfred, I love Fred, Alfred. Oh. You say you want to I love Fred, but instead, what do you think you're doing? How do you mean? You did not put this baby food there. I did. So? Shola, from what your mother is doing in this house, I don't think you should be touching my baby food. Nkechi, how is my mother behaving? Bá mi léèrè. Mo From the way your mother is behaving in this house, kí ni mo What did I do? Dá mi lóhùn o, answer me now. Mama, I wasn't talking to you. oh, lè talking to me. Even if she was talking to you, what are you going to do about it? Eh? You were busy calling someone a thief. Now, is it not your daughter that has stolen baby's food? Mama. Eh, eh, eh. Shola has not stolen anything from my baby's food. Oh, oh no, she. yeah, Baya. Your own is just to cause trouble. Oh, no, she. Yeah, Baya. Oh, no, I'm sorry. Mm. You can prepare the baby food for all the children. Okay? Okay. While I make our husband's breakfast. All right. Thanks. Family, you are here. Go. Mm-hmm. Oh, you have to stop giving us this money together. You will start giving us money separately. Because this money thing is bringing too much insult in this house. Yes, Papa God's power. It is time this thing stops. I'm not there. Abagari. Abagari. Ojuju ka agabi. Ojuju ka agabi. Àti ara aragosuka. Onye mu. Olóṣì. Ọmọ ní fi gẹ̀rọ. Yọ òṣìbù. Ayakọ̀rí. Àbáwọ̀dé. Do you know what we'll do now? It is better you cut me into as many parts that could be enough to go around everybody in this house so that we can have peace. Uh, my in-law, it has not got into that. Instead, I'll use this knife and you can't! I'll use this knife. Oh, Tobe! Oh, Tobe! The husband knife. Oh, Tobe! Yori! Tobe! Olóòtú yá àgbàjà! Because even if you say human you cannot do it! Olóòtú! Um, when you finish with the food, you can go ahead to eat it. I'm no longer interested. husband. Ah, ah, Let me go. Oh, my husband. You go be Alfred, you see your life, oh. Eh, just because your first wife no get a belle because of begin, you go marry another one the two of them come get a belle at the same time the two of them come born o oh. all at the same time nkechi born ejima nsọlá kúrẹ́ two plus two. aunty sọlá kekot fi àwọn ọkẹ yìí dẹ̀ ní sọ́nkẹ́ gospel. na what happen. God's is having very high temperature. Let them give him medicine now. Don't they have medicine to give to him? But I don't know. She is crying. Mama and Tishola say they must be taken to hospital, Brother Mbogdi. Brother Mbogdi. Go, go, go. I'm coming, I'm coming, i coming. Get out from here. Brother Mbogdi. Get out, get out, get out, get out! I love Freddy, I love Freddy, I love Fred, I love Fred, I love Fred, I love Fred, I love Fred. You were sleeping and my son is dying, eh? How could you be sleeping? Can't you put yourself together? Am I the one that gave God's, God's power fever? Ah, Freddy. Ṣé kò wá gbé ọmọ yìí lọ hospital Oh, Come and take this boy to the hospital. What exactly is wrong with this boy? Is that important now? Look, Alfred, I am warning you. Oh. If you don't want my wahala, take my son to the hospital now. You want me to enter the road at this time because uh, God's power is room temperature. Huh? Brother, brother, the water, where is the water? Do it! Brother, Mfunado, I think Ejike could fee. I take care, God's will is on care. Is something wrong with you? Ah. Huh? Brother, she said you should come and rush them to the hospital. Hey, eh, where are you going? Where do you think you're going? Didn't you hear that God's will is convulsing? Get in it again. Eh, olóṣì ààrẹ, oníranù. Eh, God's will is convulsing because God's will is your only child. Abi, are we not the one that first of all they say they should go and call you that God's power has FIFA. No, shit. listen, do you know the best thing you do now? Just take this boy to the car. Please, let me go and get the key. Okay? I'm coming. Hmm? Please, my grandson. My grandson, help me. Alfred! See how you're walking. Alfred. Oh! What is happening? Oh. If my son dies, eh, I will not forgive you. Just look at him. Look at him. Alfred. Alfred is very wicked of you. Very wicked of you. Look at your son is dying here. And you are very busy roaming about in Shola's room. Alfred, if I may want to kill you, if I may want, Ena. What do you people want me to do? Hell. Uh, what do you people want me to do? Oh. To die? Eh? I can commit suicide. Oh. Eh? I can commit suicide. Shola has herself, her own son is also sick. Which one do I do first? Which one? Ọsọkwa ibe ta anya mmiri. Ọsọghị ibe ta ọbala. This child must be taken to the hospital immediately. At this time of the night. Okay. It will be better to wait eh, so that we can bury him in the morning. Eh? <laughs> Don't mind him. He, he can afford it because he has four of them. He has four of them. You have forgotten there was a time you were begging for half a child. If Ife menwa. Hmm. human gịnị human gịnị ngwa na ya jide ya. you must go to the hospital ngwa ngwa ngwa ngwa ngwa ngwa ngwa ngwa biko biko nwa anwụnarị chimo chimo na-aga na-aga chimo hey nna m my baby all of you are lined up is it all of you that are the hospital. Who do you want to meet tomorrow? Ah, it's just two boys that is sick. Nkechi and Shola should follow me to the hospital. The rest of you stay at home and take care of other people. Is it me you want to live in the house? By this time of the night, with this witch, you oh. can walk. Oh, Ukeria, yeah, in Ajeni. It is your great grandmother that is a witch. And it is your own great great great. Oh no, she. Stop it! Stop it! Fight now, kill myself here now. Alfred. Papa, come put this cow. My son is dying. Come on. I said, get up from there. Get up from there. Are you the first wife? Idiot. Ngwa, ngwa. What a time. Come on. Come down. Oh, yeah. Go there. Enter there. Who carry? Get in there. Who Ukeria. It's like that madness of yours has started again. Mm-hmm. Whoa, I will remove it from your body. You will not do anything. Iwọ yóò ṣì burúkú yìí. you will not do anything. Let me just tell you, Kenny, you cannot, you, you cannot kill my children. But I will when I am ready for you. I when I am ready for you, you will, not you will run away from this you house. You will not do anything. Your daughter could she give birth to any baby this house? Oh no, she. He ẹ̀yin and ẹ̀ ló jẹ́ nù. You want to kill my children. You can't. Also, they wọ́n not wá ẹ̀ríkà. Hello, Why sitting down? I will deal with him. My son is dying, please. Oh Uncle, they Joe lówó rí mi. Mi wé wèlà ní kíkí kò bí kò. No, no. Please, Alfred. Mẹ̀kwana. Look at you, I just a useless woman. Ṣé kì í fẹ́ ṣe? Ọ̀sọ̀ tàbí fúlẹ́ǹsì mi. Ọ̀sọ̀ tàbí fúlẹ́ǹsì mi. Ìyóò ṣì wẹ̀rẹ̀ aláṣọ ìbò ló ń lọ. Dúró. Bukera. Bukera. Leave them. Wo, it's because of you. Wo, okay. Nobody's going. Uh, uh, nobody's going. Eh. I love Fred, I love Fred, I love Fred, I love Fred, I love Fred, I love Fred, I love Fred, I love Fred. You say you want to be king, I love Fred, mm, but instead, my children you come get, I love Fred, and not be one, and not be two. Another tree, now for you come get to all at once. Another you want it. Alfred. Another two. Alfred. Another three, now for you get it. What do you think you are doing? Oh. I'm sorry, sir. I don't sleep last night. That was what you said two days ago. And that was what you said yesterday. And I'm hearing the same thing today. Look, this company is not paying you a fast salary for you to waste man hours sleeping. Look, we have our domestic problems. But if we carry it to work, nothing will get done. I'm sorry, sir. That won't happen again. It better not. Because if it does, you have serious questions to answer. Do you hear me? Now, where is the file I gave you this morning? Hmm? Yes. Fine. Gloria! File. Have you forgotten? File on what, sir? Alfred, if you find it, bring it to my office. Yes, sir. Caught sleeping again? Let me take you to lunch. The sleep will clear from your eye, okay? Lunch? Mm. Oh, God. If I eat and drink water, another sleep will don't worry, don't worry. It will clear from your eye. Let's go. Go and get my car. Let me help you. Alfred, you see your life, oh, just because Alfred. your first wife no get a belly. Because of begin, you go marry another one. The two of them can get tibele. At the same time, the two of them come born. Oh, all at the same time, Nkechi born Ejima, Nshola born Ibeji, two plus two. Um, it was two have, um, children. Oh. Two plates of rice and chicken. And um, two glasses of pineapple juice. Alfredo, Alfred, Alfred, Alfred. You say you want speaking. Alfred. But instead, children, tired. you come get. All I want to do now is just sleep. <laughs> I thought the nights were meant for sleep. What did you do with yours? I need to see a man that can sleep in that my house. How? I have five women. Five women. And four babies. Two first sick last night. All of them had to follow me to the hospital by 2 a.m. Which of them fell sick? <laughs> the women or the children? The women are permanently sick. this is not, it's not a laughing matter now. I have to separate fight every two minutes between my two lion in-laws, uh, um, mother-in-laws. my daughter, I mean my my wife's now, their daughter joined <gasps> wait, wait. What are they fighting for? Who knows? That's why it's driving me crazy. One day I'll run mad in that house. I'm telling you. <sighs> Alfred, you asked for it. Now you've got it. Why did you even marry two women in the first place? That one is not my fault. It's not my fault. It, it, it's the stupid quack family doctor that we have said that Nkechi will never have issue again for life. Now she had two babies at the time. Which of them came first? Huh? I said, which of the babies came first? Yeah, doctor said the two sets came out at the same time. People <laughs> laughing like this. They're getting stupid. sorry, sorry. So who is your first son? First son? Yes. Jed, Eba, Eta, Ile. Gospel. God's will. God's. In fact, I don't know. I don't know. I can give it to any big one. My brother, I really need help. Let us eat first, please. Waiter, please get me the food. Hurry up. Let us eat food first. You, think you get over it. Don't worry. You think I can even eat? Oh, I'm in trouble. You get over it. Don't worry. Can't you pieces the rice? I mean the

ọ̀tá ndị uru iwe adịghị iwe ọ̀tá ndị uru ibaji ndendende ọ na-ewe gị iwe na-achụ ọ̀tá ndị uru ibaji ọ̀tá ndị uru ibaji Is something wrong with you? I said is something wrong with you or have you gone deaf? Okay. Your madness has started again. wo wo eh eh, eh Ukeria Ukeria put that pot back on the fire. Because of what? Didn't you see this pot when you came into this kitchen? Ukeria ah ah you are trying to cook beans. All I want to do is just to warm this soup. Uh-huh. How many minutes will it take? There are four burners on this gas cooker. Why must it be the one I'm using you want to use? This burner is the biggest burner and the fastest. And this soup we will not take more than five minutes kí ló dé tí ìyá ìfi burú báyìí. not until I finish. ìwọ ti burú jù you are too wicked and wickedness will not take it anywhere oh. and your own will lead you to heaven. Nwa mami wata, your own will lead you to eh? heaven. What did you call him? I called him Nwa mami wata. Igemegini. Igemegini. It is your mother. Ìyá tó bí pọ̀rípọ̀ yálà yìí ẹ̀. Òun ni mami wata. And it is your father. That our daughters are married to same man does not give you the right to insult me. If you try it, What I will deal with it. Uh, what will you do, Olobusha? What will you do? Who Ukenya ò lè ṣe kankan ò lè ṣe you fi wọ́n ṣàkóso. Ukenya ẹwà Ukenya Ukenya. Enwika you cannot do anything. Yeah. I said you can't okay. do anything. So that was it. that. Everyone. Ẹ jọ̀ọ́! Ẹ kẹ́sọ̀ láìkẹ́ máa jẹ́ ẹ kẹ́sọ̀ máa tọ̀. Ẹ kẹ́sọ̀ láìkẹ́ ẹ jọ ẹ mo yọ mo yọ ẹ kàkẹ́jú wọn náà mo wá kẹ́ wá kẹ́ ya àwọn fíìmù ní ẹ̀wọ̀n kì do What do you want me to do? Huh? What is happening again? I can't tell you. Huh? Is it there? Is it there? Yọ̀wọ́n kẹ́, broda yọ̀m kò ná mọ̀. Iyọ̀wọ́n kẹ́ kí ni? Broda yọ̀wọ́n kẹ́. Udo wọn kẹ́. You don't know. The two of you are leaving this house today and now. You watch it now, You are not serious. Oh, serious oh. Huh? Eh? eh? Before the two of you came to this house, before the two of you came, we were living in peace, so we were living in peace. Uh-huh. Now all we do is wrestle and separate fight every day in this house. So since i don't want to turn my house into the dojo of uh, eh, wwf please they will go home and continue with their karate shotokan training in their villages not here not here. my mother is not going anywhere. Um, neither is my mother too. ṣùgbọ́n. fine good then i will pack out i will pack out for you. Eh? if my mother goes àwọn ọmọ òun kì í sọ̀rọ̀ lamma. And I know what young one I am saying that if my mother leaves, I and my children will go with her. Whoa, whoa, whoa! jẹ́ sọ fún ẹ, láì tí eh? If my mother leaves this house, I am living with her. Eh. I definitely am taking my children. Thank you. Ṣọgbọ́n, wala á kọrí burúkú. <laughs> Abbas say some, say some, say some. Thank you very much, God. Thank you. Very beautiful idea. Beautiful idea. I don't mind, I'm just coming in. I will take you to the nearest park and drop you there. You go home. Oya, go and pack your things. Àwọn ìwọ tó yẹ wá kọ̀ mí, eh, eh, màá fi pẹ́ẹ́tẹ́ ẹ̀ hàn ẹ́. Apọ̀ ni mo lè Okay, good. Since you are not packing out, I will pack out. You get them back? Pack am ma. Let's pack out. Marry yourselves. Let's pack out. Let's pack out. You've got it. You've got it. Don't let she onyori abagari you cannot do anything. alufredi alufredi alufredi alufredi alufredo eh, oh. alufredi alufredi alufredi you say you want to be king But instead, my children you come get Alfred, and no be one, and no be two. no be tree na for you come get oh. all at once no be one eh and no be two and no be three Now for you get it congratulations <laughs> alfred you see your life well i wonder how you could take do am. hello friend him house don't turn upside down. Na so so baby food Alfred they buy. In two wives get their own wahala. A oh. mother-in-laws one take a hand kill themselves. Every na so so argument and fight. Alfred self himself don't tire. Alfred. be it to say you know you forget the patient. Alfred. Is it Which one is second? Please wake up. Oh. Wake up. It's, it's close of work. Let's go home. Tony. Everybody is gone. Gloria, MD, everybody. Tony, I can't go home. Why? What's the matter? I go home, Tony. Two wives. Four children. Boys. Two mother-in-laws. My sister and myself. Uh, the market now, I can't go home, the noise will be too much. But Alfred, you can't achieve anything sleeping in the office. we'll oh, close, have you? Close for the day. Let me sleep here. I'll go late. Tell the gate man. Alfred, come on, be a man. Let's go home. Let's go. Alfred, Alfred, oh. Alfred, Alfred, Alfred little friend. You say you once became my little friend. But instead, my children, you come get my little friend. And not be one. I mean, the federal government should do something about this. Hold up, everywhere. Now four, you come get to all at once. And not be one, yeah. and two, and three. Now four, you get congratulations. Alfredo. Alfred, you see your life, oh, just because your first wife no get it better. Hey! Baby girl, you are looking wonderful this morning. <laughs> Have you just noticed? I look wonderful every morning. I see you this morning, I feel like making you my third wife. Do I look like sardine that you packing with other wives? What do you mean? What's up? Letter for you from the MD. What is in it? How am I supposed to know? Do I look like Babalawo? Okay, might be this increment of salary I complained about the other time. For what? No, for what? Meaning what? In this office? For what now? For what? Eh? Meaning what? Nobody can, nobody can do it. Nobody. For what? For what? For what? It cannot happen. Nobody can do it in this office. Nobody can do it. Eh? Nobody. Your plan cannot work. What is that? What is the matter? What's the content of the letter? Excuse me, What is this? I demand an answer, sir. What's this? And what does it say? That I'm relieved of my duties because they're no longer required. That's a sack to me. And that is exactly what it means, Alfred. MD, why? You read the letter, didn't you? Of course I did. So why ask me such questions? Huh? You can't just wake up and sack somebody. Alfred. You can't! Alfred, I did not sack you. Your negligence sacked you. We have been getting reports about your sleeping on duty. And we have made evaluations of your work. It is nothing to applaud. So the... Excuse me, sir. Excuse me, sir. I'm sorry. You can't do it. Alfred, mind your language. Listen, MD, listen. I have four babies in my house. Four babies. Do you know how much a tin of food costs? Do you know it? Alfred, I'd rather you don't shout in my office. I will shout. In fact, if this case proceeds, I'm going to commit suicide. If you think I have only four babies in my house, I also have two breastfeeding women and their mothers in my house, my sister and myself. Where do you think I'm going to get the money to feed them? Where? Huh? You're sucking me. That is hardly my business. When you are making the babies, you did not put the com company in mind. It's not your business. Neither, yo, it's not my business. Neither is it the company's policy to support breastfeeding babies and their mothers. Alfred, now that you have such an amount of time on your hands, it might be more profitable for you to babysit instead of sleeping in the office. Now, if you don't mind, I have a busy day on my hands. I'm not going to leave this place. I'm not going to leave this place unless this decision is changed. Do you hear that? I said I'm not leaving this place unless your decision is rescinded. And I'm going to see what I'm going to do about it. Right now! Now! Is that security? Nonsense. Please, I want you here immediately. There is a madman in my office, and I want him evacuated immediately. Madman? It's both of us now. Meaning, sir? Yes. Take this man out of my office. Out of this premises. Don't touch me. Don't you... Come, come. Excuse... Wait, wait, wait, wait, wait. Sir, four children. Four four babies. And the four babies. Take him out. I eh, love Fred, I eh, love Fred, I love Fred, I love Fred, I love Fred, I love Fred, I love Fred, I love Fred, you say you want speaking, love Fred, but instead, my children you come get. Alfred. And not be one, and not be two, and no be three. Now four you come get to. Oh. All at once. And no be one, eh? And no be two, and no be three. Now four you get. Congratulations. Congratulations. Alfred, Alfred, you see your ah, Olúworí. Mm. Just hmm. because your first When did you come in? This one that you're back so early. I hope everything is all right. Splendid. Splendid. Things can't get better. Good because there's something I want to ask you. Hmm? Dear mom. <laughs> hey, I didn't know you were back. Mm. You're welcome. <laughs> no. Alfred, I want to ask you if I could get my housekeeping allowance a bit earlier this week. You see, there's no baby food though. The way those two babies are eating, eh? I have never seen anything like it before. Me, really? know, mm. eh, Yes, sir. Oh. What Shola is saying is the truth. Eh? I've never seen anything like this before. The way these boys are eating this food, they can take a thing of food under 10 hours. And me, I need some money because all I have is finished. You need more money for your baby food, eh? More than that. We need our housekeeping allowance to be increased. Hmm? Uh, I want to ask both of you a question. Mm. And what is that? What do we need to buy baby food for? Ah, Papa God's power. What kind of question is that? Eh? We have babies and they need to eat. Yes, so oh. they need to eat. Do you know mo? Mo kini. Only mo. Mo, Moses in the Bible. Eh, only him area. Eh. Moses was brought up without the baby food, yet he led the, the, the children of Israel out of Egypt. Eh. David was not given lactogen, yet he was made the king of Israel. And I'm sure Jesus did not take free, free, free uh, cream. He did not take uh, lactogen. Cerelac. Before, yet he, he, he ruled the whole world. Uh. He saved the whole world. Uh. Eh. Why was it the God's, God's power, God's will, God sent and God son that will take baby food? Hey, hey, hey. I don't have any money for baby food. Eh? Oh, Shekini. How can you talk like this? What are those things in your chest? What? What? Can Those you... things on your chest. Allah. Um. Breast. Bro. Breast. Thank you. These are the same thing Sarah gave to Isaac. Hmm. These are the same thing Mary gave to Jesus. He ruled the whole world. And these are the, the same thing you are going to give my children. Ah. Meaning? Go, go, go, go. go. Meaning what? Hmm. Eh? Because you're got the be For me, no mi lówó Hey, eh, eh, be fast about it just name, name, name, name, name. maybe na david send you a message make you born plenty pikin wait wait wait inụkwa inụkwa akụkọ hey chineke ime ego biko Go through this. What is Don't mind. What is this? I have been sacked from the office. Sucking. Hmm? Hey! Oh, no! Hey! Um, let's not forget. Don't forget to sanitize your this thing for the babies. This is the right time. ìyáwó èrè yìí ti bẹ̀rẹ̀ wọ́n tún dé o she has started again. ló ń ṣe èrè aláṣọ bí tí mo ká àwọn aṣọ aṣọ àwọn ọmọ mi tó dá sí stupid woman. ìyá kò lè jẹ́ mímọ́ èṣù kò lè bá mi. mo ti rìn rìn ayé jẹun. kẹ̀kọ́ yá lamẹ́lò nǹka. lémi ń kan rí o. olùpa kẹ̀kọ́ yá lamẹ́lò nǹka. lémi léde tí yá mọ̀ aláyé. ọ̀sọ́pọ̀ fámù ẹ̀wẹ̀ never you mind them. Bàbá mi olóore. Ọsọ fáàmù ọsọ dè wà never you mind them. Bàbá mi olóore ẹ̀ gbà mí nílọ́wọ́ ayé. Ọsọ fáàmù pẹ̀wẹ̀ never you mind them. Ayé oníyọ̀ anya na afa ntị na afa ga-ekwu kwugide onwe fa ukeria ukeria ukeria ukeria you have started this morning o. Oh. Kemi, is something wrong with you? Ukeria! Ukeria! Hey, you think you are the only eh, mad woman around? Eh? I will show you that my madness is worse than yours. Didn't you see my clothes here before you put yours on this place? So these lines are meant for only you to spread your clothes, eh? Biberi. You see that wickedness we've been talking about? It runs in your bloodstream. I said it runs in your bloodstream, oh, Kemi. Oh, my own is even better. Eh, Temi Shida, mine is wickedness. You are just a witch. Ajẹ́, ajẹ́ burúkú ni ìwọ pẹ̀lú ọmọ ẹ̀ àjẹ́ burúkú ni yín Well, let me tell you your witchcraft cannot do me anything ẹ̀jẹ̀ mi korò èmi àti sọlá ọmọ mi ẹ̀jẹ̀ wa korò gan oh you carry her you are a wicked woman you are so wicked that you even make sure that Alfred loses his job Well, let me tell you you are just doing it because he's afraid you want to kill the poor boy because you know that your daughter did not give birth to the first children so you want to kill him Oh, lepa. There's a witch in this house. Mm. me, we know who it is. But what baffles me is why Alfred does not want to open his eyes and see the kind of woman he brought into his house. But I will make sure he sees the kind of woman he brought into his house before you destroy him. Witches! Hey! You carry her. you go shame me. Mind yourself! Wash your mouth, you carry her. And if I don't wash my mouth, what will you do? You carry her, watch your mouth, otherwise. If I will deal with you. Má weary, wèrè mẹ́wàá wẹ̀. If you don't take your time, mm. I will teach you what respect is all about. Try me. I should try. Try it. You are the one that will try me, don't me wo. I said try it. Ukeria, don't me wo. Don't me wo, Ukeria. Monica, don't me wo. Ukeria, don't me wo. Okay, okay. Okay, okay. Yeah, yeah. Eh! Limone. We're going to the market. this one you are not answering. We are leaving the babies for you. I don't want to leave my grandchildren in the hands of that old fool that calls himself Mama Shola. And Weka. How about the kite? She's washing clothes. Ngwa ngwa ngwa kai. Na umuaka na anya akwa. Darling, please. If my babies get hungry, their food is in there. And if they soil themselves, please the diapers are there. You help me change them. Hmm? Please. I'll see you when I come. Hmm. Ngwa, ngwa, ngwa, ngwa. Open off. Ngwa. Brother Moko. Oh, yeah. Yeah, you too. Worry me. TV, baby. Yeah, boom, baby. Wow, yeah. Yeah. have two fitting bottles in here and some diapers. Hmm? Ṣé ká máa lọ jàre? take care of my children. Mom is escorting me to the market. Hmm? And Ekaiti eh, uh, Abikina Poruko is busy washing the children's clothes. Ṣé here. How can I take care of four babies at once? Ah, Freddy, please, just take care of the children, eh? Won't be long. We'll come back very soon. Soon àwọn ibo ti ṣe lẹ́yìn jìnnà ní. òun náà gbọ́ pé kò sí láti tọ́jú ọmọ ọmọ mi. I don't know why all of you decide to come at the same time, turning my house into federal boys' high school. It has taken me eight years to make the four of you. You are in a haste. Don't just cry. Oh, don't just cry. You better shut up because I can't do anything. I can't. like a lots school in here. what do I do? What do I do? What do I do with all Like, like these two are hungry. And these two are wet. You have to change their diapers. How do I change it? <laughs> Ask me again. have you seen me change diapers before? <laughs> which one is God's power and which one is God's sin? they are all God's children. God's goods. So I have to get a job. a job fast. Alfred, I think I agree with you absolutely. I can't continue like this. <laughs> Nkechi. Uh, Nkechi. Get up, it's already morning. Get up and feed these children. Huh? Oh my good morning. Good morning, Kedu. I'm not feeling fine. Oh I You? What is it? I'm running a temperature. And You're I've... running temperature? Eh. I feel very heavy around the middle. Ndo, Mayo, Ndo, Onu. Ndo. Ndo. It looks as if everything is turning upside down. Oh. And my head, as if I have cotton wool stuffed inside it. Sorry, you must go to the hospital. This is the sign of typhoid fever. Mm. Eh. Okay, ba. Eh. Ajeba. Go and take your shower so you go to the hospital. One. no. Get up. Don't worry, I'll take care of the babies. Eh, oh. Take your shower. Oh. they want to try my daughter but they can't get her. I will show them that I am engaged. They can never try my daughter. How? No. I love Freddy, I love Freddy, I love Freddy, I love Freddy, I love Freddy, I love Freddy, I love Freddy, I love Freddy. You say you want to be king, I love Freddy, but instead, my children you come get, I love Freddy, and not be one a two, a three. Now for you come get to all at once. A you one, it, eh? a two, another three. Now for you get congratulations. What is it? The postman brought this yesterday. And I wanted to tell you that I've been feeling very feverish since yesterday morning. Feverish? What have you taken? Nothing. I thought it is wise for me not to take anything since I'm breastfeeding until I see my doctor. I uh, go and see him today now. I'll see him this morning. I don't even like the way I'm feeling at all. I don't. Abasi. Hey! Abasi Kimi, What is it? My mother is coming in here on Monday to see her grandchildren. Your what? My mother. I should be asking you, lady. You tell me. You're the doctor now. Yeah. Excuse me, doctor. Yes, yeah. fine. All right. Ah, ah. Hey, what are you doing here? My sister, I came to see the doctor. And you? Ah, uh, well, now so we say I'm with my sister. Ladies, your husband must be told immediately. What is wrong with you? And you? What is wrong with you? Hello? Hello? It's Goswell. Dr. Goswell. Doctor, <laughs> how are you? We will need your attention here immediately. My attention? What is it, doctor? Yes, your two wives are here. Uh, something came up and we think you need to know. Something like what? no, it's not what we're discussing for. I, will be there right away. I will be there. I love Freddy, Fred, I love Fred, I love Fred, I love Fred, oh, I love Fred, I love Fred, I love Fred. You say you want to be king, I love Fred, but instead, my children you come get, I love Fred, and not be one and no two, and no three. Now for you come get to all at once, and no one, eh? and two, and no three. Now for you Perfect, get welcome. congratulations. Honestly, welcome. Let me call one of these nurses. No, no, no, don't worry. What, what happened? What is the problem? You see, um, I don't know how this happened, but um, I ran tests on your wife. and uh, discovered that um, Nkechi here is pregnant. Nkechi? Yes. You're pregnant? Hey! Why? Uh, why, why must I be pregnant? It's, it's, you want to kill me? It's, it's alright, it's alright. Doctor! Oh, okay. Yeah. Huh? Ah. And um, I also discovered that um, Shola is pregnant too. Abasuma why why what's the meaning of this why why why for God's sake. ẹ gbà mí o ṣé obìnrin máa ń fura wọn lóyún ni ah na we do am. for God's sake somebody that delivered four months ago why would you be pregnant for God's Alfred, sake. please. Hey. Ah. Huh? That is not even the major problem. The problem now is that um, we did the scan and uh, found out that um, both women are carrying twins. Twins? Yes, twins. Doctor. Doctor. Yes, twins. Doctor. And you allow it. Why? Look, you allow them. Oh, please. Uh, what is the... You allow twins. Calm, calm, calm. You never do it again. Calm down. No. Ah. What is... It's okay. Be a man. Doctor, Alfred. Alfred. Alfred. Alfred. Alfred. Doctor, please. Alfred. This hold the nurse. This wrong with you. It's all right. Calm down. There's no problem. There's no problem. I love Fred, I love Fred, I love Fred, I love Fred, oh, Fred, I love Fred, I love Fred. You say you want speaking, I love Fred, but instead, my children, you come get, I love Fred, and not be one and Obi two, and Obi three. Now four you come get to all at once. And Obi one, eh? and Obi two, and Obi three. Now four you get. It. Congratulations. Ew. Alfred, yo. <laughs> Alfred, you see your life, oh. Eh, just because your first wife no get it belle, because of begin, you go marry another one. The two of them gon' get it belle. At the same time, the two of them gon' born wo. Oh. All at the same time, Nkechi born Ejima, Nshola born Ibeji. Two plus two equals to four children, oh. Oh, how you go take to um Alfred, Alfred, the Alfred, the Alfred, Alfred, Alfredo, Alfred, Alfred, Alfred. You say you want